Yeah. الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين akẹ́ ìlú gbọ́ wa níbi owó tí ẹ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa yìí pé a kú júmọ́ àwò Allah á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní alefik fidin lórí one zero one point one Power FM lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnú bello ó ní orúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àtúndásílẹ̀ alimadina center ẹ̀ ṣàánú ajé lógún àṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò ìbéèrè tí màá kọ́ fi ṣíde òní eléyìí oníbèrèbèrè pé ẹni tó ń ta ọkọ̀ tòkunbọ̀ tó wá gbèrò láti ra ọkọ̀ tòkunbọ̀ tó jẹ́ àlòkù nílùú rẹ̀ àti láwọn ìlú bòmíì bóyá tó súnmọ́ tó wá tún ṣe padà tó tún wá tà padà ní ìta ọkọ̀ tòkunbọ̀ gangan haran ó tún ṣe padà ó wá tà ní ìta ọkọ̀ tòkunbọ̀ gangan haran tó lẹ́yìn ìgbà náà ó tún wá mú àwọn nǹkan míì mọ́ bí àwọn nǹkan ohun èlò iná inú ilé àwọn eléyìí tó bá ti bàjẹ́ bóyá ìràlùkù tó ti bàjẹ́ ní ọ̀rá o òun náà wà tó ṣe yọ́ wà tó ń tà ní ìlú àìtòkùnbọ̀ gangan haran fún àwọn èèyàn wọ́n ní kí ni ìdájọ́ eléyìí lábẹ́ òfin ẹ̀sìn Islam bákan náà omi ìtún ni pé tí ọmọ bá ti kú sínú ìyá rẹ̀ lóṣù mẹ́jọ ṣé ó nílò kí èèyàn ó ṣe sọ̀látùl jánásà sí lára àbí ó bá tiẹ̀ tún pé oṣù mẹ́sàn-án bákan náà bóyá kí n darúgbó àwọn ṣùgbọ́n oníbèrè lè béèrè ẹ má bínú ẹ jẹ́ ńlẹ́ láti Oman òní oníbèrè lè ti béèrè Aisha láti Oman ó ní ẹni tí kìí ṣe mùsùlùmí lóbìnrin tẹ́lẹ̀ tó sì fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí bíi tiẹ̀ náà tí wọ́n wá ṣe ayẹyẹ láti tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó ní ìlànà ti kóòtù èyí ni court wedding àmọ́ nígbà tó yá ni ìyàwó bá gba Islam lẹ́yìn tí òun àti ọkọ rẹ̀ tí wọ́n kọra wọn sílẹ̀ tán ṣùgbọ́n o ọmọ méjì ni òun àti ọkọ ti jọ bí fúnra wọn àwọn méjì yìí wọn ti wà gba Islam oníbèrè wa béèrè pé ṣé tí obìnrin bá fẹ́ ọkùnrin míì ṣé ó nílò kó lọ bọ́ ọkọ tààrọ̀ òun dànù ni àbí kí ni kó ṣe ìbéèrè rẹ̀ pẹ̀ka bóyá kí n dàdúbà náà kí n tún béèrè tó bá yá. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وفي الله أقوى ولا سي كما سوددو كما سما قارو كجاني تسي فوقتا كما سجوني جنبا ẹni tí ń ta mọ́tò tó jẹ́ pé eléyìí tó túmọ̀ sí pé gbogbo mọ́tò tó gbé sórí àtẹ wọ́n ti lò nílùú òkèèrè ṣùgbọ́n tuntun bí wọ́n ti ṣe lọ́nà lẹ́sẹ̀ gbé wọlé lẹ́sẹ̀ ń ta wọ́n tún sì bọ́ sọ́wọ́ rẹ̀ tààràtà ẹnìkan kan ò tún tún lò nílé ṣáájú kó tó di pé gbé sórí àtẹ orí bẹ́ẹ̀ la mọ mọ́tò tó kún bọ́ sí orí bẹ́ẹ̀ náà ló sì yẹ kẹ́ni tí bá ń ta kọ́ wà. tó bá wá ra tòkun bọ̀ lọ́dọ̀ ẹnìkan tóun ti ń lò fúngbà díẹ̀ wọ́n á ra wọ́n tún ṣe pé kó tún padà dàbí tòkun bọ̀ padà àwọn sórí àtẹ lọ́nà àti mú kẹ́ni tí ó bá ti lò nílé ẹni tó bá fi lè ṣe bẹ́ẹ̀ ó ti jàǹbá hmm. ẹ̀sìn Islam ó hmm. gbogbo owó tẹ́ bá wá pa lọ́nà jàǹbá fi owó ẹkún ọfẹ fèrè rẹ nìyẹn. subhanallah. ẹ̀sìn islam kò gbà bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kọjá pọ̀ tó ń taru eléyàn náà àmọ́ ẹgbẹ́sá yọ̀tọ̀. Hmm. ìbátẹ́ni tí ọ̀rọ̀ bá dé ẹ sọ pé tòkunbọ̀ ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ti wà fíálẹ̀ yóòs lẹ́yìn ìgbà tó délé ẹni tí ọba rẹ̀ jọ rà lórí pọ́nmọ́ bó ti ṣe rí gángan. Hmm. so tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ìní ìtẹ̀yàn ṣe ló fi lè já sí pé èèyàn pọ́ malakeji lẹ́kún torí pé òun fẹ́ jayé. Hmm. bákan náà wọ́n ní tó bá jẹ́ pé nǹkan míì náà ni tó jẹ́ nǹkan èlò ilé jẹ́ pé òun máa ń ra ní tó bá ti bàjẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yóò wá túnṣe tó bá wá túnṣe yóò pàtẹ rẹ̀ sórí igbá yóò máa wá pè ní London fairly used àmọ́ hmm. pé lẹ́yìn Ògbómọ̀ṣọ́ fairly used <laughs> Ìbàdàn fairly used. <laughs> Ìjẹ̀bú Òde fíálẹ̀ yóòs Lagos fíálẹ̀ yóòs hmm. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà jàǹbá ló náà ṣe ẹ ṣàlàyé fáwọn èèyàn so wọ́n ti ń lò tẹ́lẹ̀ o ó wá bàjẹ́ làwọn àtúnṣe látúnfẹ́ tún ta hmm. tẹ́lẹ̀ ìjọba ẹni tó ọmọdé kékeré wá kú lọ́mọ oṣù mẹ́jọ àbí kátà ẹ̀pọ́ ọmọ oṣù mẹ́sàn-án náà ni wọ́n bí lókù ṣé wọ́n ọmọ báwọn ṣé a kàn lọ gbé sí ni àbá ṣe sọ̀látù jánásà sí lára ẹjá dìímú gbogbo ọmọ pọ́ńlò kódà kò ṣe pọ́ jábọ̀ ni nínú ìyá rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin lọ síwájú ó ti lẹ́tọ̀ọ́ sí pé àgbọ̀dọ̀ lọ́ọ́ bò mọ́lẹ̀ lásán láì jẹ́ pa ṣe sọ̀látù jánásà sí lára tẹ̀lé tó ń bá ti pósù mẹ́rin gẹ́gẹ́ ọlọ́run á máa rán sí wọn nínú ìyá wọn láti fẹ̀mí sí wọn lára torí ìdí eléyìí bàbá wa bí wọn rọwọ bàbá tiẹ̀ bí lóko àbọ̀jábọ̀ ni lẹ́yìn oṣù mẹ́rin yìí nínú ẹ̀tọ́ rẹ̀ àtúntúnṣe wa lórí ẹ̀ òun náà ní kárí paṣẹ sọ̀látùl jánásà sí lára ṣáájú kó tó di pa lọ sí i àtúnfàṣọ gbẹ̀yìn sóun náà lára láṣọ funfun kó tó lọ bò mọ́lẹ̀ eléyìí tó túmọ̀ sí pé àṣìṣe ńlá àìgbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé náà nìṣe sí àwọn ẹni tó yẹ pé tọ́mọ bá kú fún wa ní kékeré ní rọ́ńdó báwọn àbí wọ́n gbókù rẹ̀ jáde nù ìyá rẹ̀ àbí ó tiẹ̀ jábọ́ àbí wọ́n tẹ̀ ti bí ó ti lọ́jọ́ mélòó láyé kó tó di kọ́lọ̀ wọn bá ní kó padà wọ́n wàá di ọmọ yìí wọ́n ti sínú Ghana must go wọ́n lọ sọ sórí àkìtà nítorí àti bẹ́ẹ̀ àbúrò ńlá ló ṣe o hmm. wọ́n sọ mí yẹn wọ́n sọ dóúnjẹ fájá hmm. wọ́n sọ dóúnjẹ fẹ́lẹ́dẹ̀ẹ́ a'udhu billahi minash shaitanir rajim sòfin ọlọ́run ọba kò gbà bẹ́ẹ̀ ẹ sì solatul janaza sí lára ẹ bọ̀ náà mọ́lẹ̀ lórí tí àwọn mùsùlùmí. wọ́n ní tóbi nígbà jẹ́ pé kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ó ti wá lọ́kọ lórí ìlànà bó ti ṣe wà tẹ́lẹ̀ òun àtọkọ ti wá kọra wọn lórí ìlànà bí wọ́n ti ṣe wà tẹ́lẹ̀ obìnrin yẹn wá pàpà di mùsùlùmí àmọ́ ti bímọ méjì fọkọ tán jọ fẹ́ra wọn lórí bó ti ṣe wà tẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pọ̀ ló di mùsùlùmí àwọn ọmọ òde mùsùlùmí pẹ̀lú ẹ̀ obìnrin yẹn wọ́n ń gbèrò pé òun fẹ́ lọ́kọ ní ìsìn lábẹ́ aburades Islam wọ́n ní sẹ́yìn ó tún lọ bọ́ ọkọ àkọ́kọ́ lẹ̀ ní àbíbáwò rárá ó bọ́ lẹ̀ báwò kò gbé wọ̀ tẹ́lẹ̀ náà hmm. nítorí pòfin ọlọ́run bá dá lórí pé mùsùlùmí tó bá fẹ́ yàwó ló máa ń kọ́ yàwó Hmm, òfin ọlọ́run ọba nìyẹn islam sọ pé lálá gbangana tó ọba ti fẹ́yàwó ẹ̀ sì jọ máa bẹ dọ́jọ́ kùnà ni rárá kò síbi tọ́lọ́run ọba ti ṣe lófin bá òfin ọlọ́run ọba ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe túláàsì hmm. nítorí pé tí ìgbé ọba wọ̀ láàrin ọkùnrin àtòbìnrin ọlọ́run ọba gbà kóbìnrin kan àbọ́kùnrin kan jẹ́ sábàbí ikú fẹ́ni kejì hmm. ọlọ́run ọgbà kọkùnrin kan àbóbìnrin kan kọjá sábàbí pákáleke ìnira fẹ́nìkejì tí ọba ti wọ kí kálukú máa lọ lọ́ọ̀rẹ́ hmm. torí ẹ ẹ ti kọ́ra yín lẹ̀ lábẹ́ ẹbẹ́ ti ṣe wà tẹ́lẹ̀ kẹ́ tó di mùsùlùmí ọlọ́run ti wá ṣe wá mùsùlùmí nìsín ó bùkátà láti lọ bọ́ ẹnikẹ́ni sílẹ̀ ó wà lómìnira rẹ lọ́nà tó ṣe lè lọ́kọ̀ láì tiẹ̀ bìlàwọ̀ ẹ̀yìn pé o ti fẹ́nìkan rí láyé hmm. naam sheikh ah, ìbéèrè náà ó náà ní pé irúfẹ́ obìnrin tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ gba islam tó bá fẹ́ lọ́kọ míì tó jẹ́ mùsùlùmí tó sì mọ̀ pé tọ̀ gbogbo ẹbí òun rèé wọn yìí ṣe mùsùlùmí láti fa òun lé ọkọ mùsùlùmí lọ́wọ́ ó ní ṣé ó ṣeé ṣe kí òun wá àwọn àfáà ládùúgbò tí yóò fa òun lé ọkọ mùsùlùmí náà lọ́wọ́ àti láti yanjú ọ̀rọ̀ owó orí àbí báwo ni òun ó ṣe ṣe ìtọ́ parí ẹ̀ ó ní pé tí àwọn ọmọ méjì tí obìnrin yìí ti kọ́kọ́ bí tó bá jẹ́ pé wọn ò tí ì máa ṣe ẹ̀sìn islam látàrí pé bàbá wọn kò gbà fún wọn bó tilẹ̀ jẹ́ pé ọkàn àwọn ọmọ wọn sí ẹ̀sìn islam tí ìyá wọn ń ṣe àmọ́ ó ní wọ́n sì kéré lọ́wọ́ tí àwọn méjì tí àwọn méjì yìí tí wọ́n bá tó bá wá yá ṣé wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún ìyá wọn káàtì sọ wípé ó ṣeé ṣe wípé wọn ò tiẹ̀ wá padà gba islam náà mọ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí ogún ìyá wọn lópin ìgbà tó jẹ́ pé ìyá wọn ní ogún tó pọ̀ rẹpẹtẹ alhamdulilayi ní ìgbà tí obìnrin yìí tó bá fẹ́ lọ́kọ tó ń ti jẹ́ mùsùlùmá tó sì jẹ́ pé bàbá rẹ̀ àbí ẹlòmíì tó wà ń po bàbá fún tó lè fà fọ́kọ wọn ìbá ṣe mùsùlùmí báwo ni ó ti ṣe wá lọ́kọ òfin ọlọ́run dá lórí pé ẹni tí ìbá ṣe mùsùlùmí kò lè fi mùsùlùmí bìnrin kò fi lọ́kọ ọlọ́run ẹlẹ́dàá sọ pé walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina ọlọ́run ní fàyè sílẹ̀ fẹ́ni tí èsè mùsùlùmí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí torí ẹ̀ òun wìláyà rẹ̀ yóò di wìláyàtun islamiyatun àmà wìláyà rẹ̀ ọ̀bọ̀ sọ́wọ́ àwọn mùsùlùmí lápapọ̀ wọn. yẹ́bí adéṣà nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam tóní fẹ́ in ikhtalafu fassultan waliyyu man la waliyya lahu tóbìnrin tí ò bá ní. ẹni tí fi irú rẹ̀ tí fi lọ́kọ àbótí ẹni aáwọ̀ àìgbọ́ra-ẹni-yé wà láàrin wọn nípa pé a fìfún àní fífún tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ pé ìjọba ẹ̀sìn Islam ní òde wàlẹ́ irú àwọn obìnrin tí ọba ní wàlẹ́ yìí bẹ́ẹ̀ mẹ́ta hmm. bá wa ní ìjọba ẹ̀sìn Islam aṣíwájú fẹ́sìn Islam ní gbogbo àwùjọ tẹ bá wà ní tó bá já àwọn eléyìí wọ́n tó lórúkọ islam láti fi rú àwọn obìnrin bẹ́ẹ̀ láti fi wọn lọ́kọ. Hmm. nítorí wọ́n sọ nípa owó orí nínú ẹ̀sìn islam pé sowó orí lobìnrin máa gbà sọdá akọ lobìnrin máa gbà torí ẹ̀ àìfẹ́yàwó lórí ipa fún lówó orí lábẹ́ àbúradà ẹ̀sìn islam hmm. ṣùgbọ́n a máa ń fúnyàwó lábẹ́ ipa fún ní sọdá àkè sọdá akọ lobìnrin máa gbà hmm. nínú ẹ̀sìn islam. wọ́n láwọn ọmọbìnrin méjèèjì tí wọ́n ti di mùsùlùmí tí ìyá wọn bá lọ kú ṣé wọn sì jogun rẹ̀ àbí wọn ní jogun rẹ̀ ó fi hàn lọ́n dá lórí pé láì jẹ́ pé ẹ̀sìn ẹni tá a fẹ́ jogun àtẹni tó fẹ́ jogun ẹni bá jẹ́ Islam kò sí àyè fún ìkíní kejì wọn láti jogun ara wọn. Hmm. torí àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní la yarikul muslim al-kafir wala al-kafir al-muslim hmm. kèfèrí kan ò jogun mùsùlùmí mùsùlùmí kan náà gbọ́dọ̀ jogun káfíìrì. jazakumullahu khairan ìkórìtà tí a dé ilé tí máa pè wọlé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero five one six four five four three eight nọ́mbà àti olùjábí náà fún àǹfààní àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè yíká àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. aleykum salaam wa rahmatulah. ọkọ yín. akọ ọlájúmọ. ẹ ṣé o màmá. láwọn jẹ àsọpọ rẹ. àmín. ó kọ mi ní sẹrífà àti abdulsalam ní àtikọ owó kí ni ìbéèrè yín màmá ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé tí òkú bá kú hmm. wọ́n gbókú kalẹ̀ kí wọ́n tó ṣe jìnnìyà fún un hmm. wọ́n sọ wípé ta ni òkú jẹ lówó ta ló sì jẹ òkú lówó àwa ara ẹni tó yìí tó sọ wípé òun jẹ òkú lówó ṣùgbọ́n òun ò tí ì ní àmọ́ òun ọ̀sán àmọ́ òun náà wá sàn án lóun náà fi bá lè àmọ́ kí ni ìdájọ́ àárín ẹ̀sìn òun náà padà wá san. òun náà san. ok tó ní tó náà fi padà wá kú tọ. Ah. alhamdulilayi àkọ́kọ́ tí òkú bá ti kú òfin Ọlọ́run bá dá lórí pé tètè lọ gbèsè e hmm. nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní asri'u bil janaza hmm. ẹ yára níbi à ń gbé òkú lọ síbi tẹ́ ẹ fẹ́ bò má hmm. àwọn olùmọ̀ọ́ amúlátara rẹ̀ náà pé tó bá ti kú náà ẹ má lọ lára ńlẹ̀ ẹ tètè lọ bò láṣìírí sọ̀rọ̀ pé sọ́jẹ́ gbèsè àbí ọ̀jẹ́ gbèsè ṣáájú kó tó di pé abomẹ́lẹ̀ àbùkátà rẹ̀ hmm. eléyìí ń ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ sí Islam ni hmm. ipe tí wọ́n bá gbé òkú wa ipe kánàbí sallallahu alaihi wasallam kó ṣe hmm. solatul janaza sí lára ó máa ń béèrè pé ṣé arákùnrin yóò jẹ gbèsè kalẹ̀ tí wọ́n bá lọ jẹ gbèsè kalẹ̀ tó bá ní ṣe ń bẹ nínú tó fi sílẹ̀ sáyé ní tí wọ́n fi lè san gbèsè rẹ̀ yẹn anabi sallallahu alaihi gbàtàn bá tó sọ fún pé bẹ́ẹ̀ ni ni ó tó ṣe solatul janaza sí lára àmọ́ tí a máa sọ yìí pé ó jẹ gbèsè ṣùgbọ́n kò ní tó fi lè san gbèsè yẹn yóò pa àwọn sàhábà láṣẹ pé sallu ala sahibikum hmm. ẹ̀yin ni ká ẹ ṣe salatu sí lára hmm. ṣùgbọ́n nígbà ìgbẹ́yìn ó ní ana awla bil muslimina min anfusihim èmi ni ẹni tó lẹ́tọ̀ọ́ sáwọn mùsùlùmí jórí ara wọn lọ hmm. ẹnikẹ́ni tó bá kú látòní lọ tó fi gbèsè sílẹ̀ èmi ni màá bá wọn san èyí tún béèrè pé síyàn jẹ gbèsè àbí ọ̀jẹ̀ gbèsè máa ṣáájú kí wọ́n tó ṣe solatul janaza sí lára Hmm. ṣáájú kó tó di pé wọ́n lọ bò láṣìírí. Hmm. téèyàn bá jẹ tókù bá jẹ gbèsè kalẹ̀ ó léwu lóòótọ́ lórí òkú hmm. ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọ dínà wa láti ṣe sọ̀látùl jánásà sí lára láti lọ bò láṣìírí nígbẹ̀ngbẹ̀yìn àmọ́ wádìí talẹ́ni tí arákùnrin àbí arábìnrin tó kù yìí jẹ lówó ṣáájú kó tó di pọ́kú ẹni tó bá rí ẹ̀rí tó jẹ́ pé ó fi fi múdi gbèsè tí òkú jẹ tó fi múlẹ̀ á gbà pókù jẹ lówó á sì wọ́nà láti bá a san nítorí pé tó kù bá kú pẹ̀lú gbèsè ó léwu tó kù bá kú pẹ̀lú gbèsè ó léwu wọn náà dé sàn nàbọ Muhammad sallallahu alayhi wa eléyìí tí imaamu Tirmidhi àti àwọn míì gbé jáde oní nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì hmm. wọ́n fi dógò sára gbèsè rẹ̀ kò ní nísìmí hmm. ó dìgbà tán bá tó bá a san gbèsè yìí hmm ṣùgbọ́n àgbọ̀dọ̀ jẹ́ di wa lọ́wọ́ láti ṣe solatul janaza sí lára láti bò láṣìírí. wọ́n á lẹ́ni tó sọ pé òkú jẹun lówó bàbá òun jòkú lówó. àwọn jòkú lówó gan eléyìí náà plus ní fókù. tọ plus ní fún torí pé kì í ṣe pókù lọ jẹ lówó. Hmm. wọ́n á lẹ́ni tí ó jòkú lówó yẹn náà kò rí sán títí tó náà fi kú àwọn hmm. ọmọ rẹ̀ ọmọ bá sán tọ nítorí tó bá pò náà wọn jẹ lówó ìbá àwọn ọmọ rẹ náà máa bá gbà. àwọn ọmọ wọn bá gbà <laughs> ẹni tó bá mà ti bá ní gbà náà lọ́gbọ́dọ̀ mà ti bá ní sá. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello. hello aleykum salaam wa rahmatulah arúgbó yín bíi tí ẹ ti ń pè. ẹ ẹ ra yí ẹgbẹ́ padà níbi tí ẹ wà ń kílẹ̀ forúkọ yín. tọ ẹ má bínú ojú òpó yẹn ò já garaga ẹ já yẹlẹ ìwò ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulah arúgbó yín àti bíi tí ẹ ti ń pè o. orúkọ mi ni taofik ìpè láti ju ìwà ní kọ́tọ̀rù. láti náà kọ́tọ̀rù. ní kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ títú sàwárì. náà. nípa gbóyé nípa títú sàwárì ni ojúṣe sílẹ̀ ìtẹ̀tẹ̀ ń bá wọn ẹlòmíì ìtẹ̀ tó ń sọ nǹkan ní ìgbójú díà ni. Hmm. alhamdulilayi. sọ pé kí wọ́n bá tilẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀. tọ́. ìkejì. náà. ọ̀rọ̀ táyà náà so tóun eh, mo wà ní kọ́ndíṣẹ́ kàtó tí mo máa ń lọ fún ìṣẹ̀sán láàrin àwọn ọmọ tá a máa ti ìṣẹ̀sán tá a máa ní sáìtì ara àti ti ní kòrónà ń bẹ kí a pọ̀ so tí mo wá fẹ́ kí á kí ìmọ̀ sábà bá mi ń bẹ̀ kí n wá ibì kan náà lórí ṣọ́ọ̀tì mi wọ́n máa fọwọ́ tẹ̀ ní kátó gẹ̀ẹ́sì mi lọ́wọ́ mo wá máa ti sáyà máa ti má bàa lè ti má bàa lè kọ́ńtà pẹ̀lú ibi tí wọ́n fọwọ́ hmm. tí wọ́n wọlé sí mi sí sáyà máa bẹ̀ẹ́ ìkẹta ní ọ̀rọ̀ tó mú gbogbo ọ̀rọ̀ kan látẹnu nípa ọ̀rọ̀ tó kí ni ọ̀dà àwẹ̀ owó padà. kéèyàn dá àwẹ̀ owó padà. àwẹ̀ àwẹ̀ àwẹ̀ tó kù jẹ́ pé gbèsè náà ni. ògùn wáyé pé bẹ́ẹ̀ ẹni tó jẹ́ bàbá pàwọ́ ó kú ní nineteen ninety. báwo wá mo sáà sí ìgbà yẹn pé mo ramadan. Mm-hmm. báwo wá wo jẹ́ ramadan twenty two ṣùgbọ́n ìdájọ́ kò dé tó dẹ̀ ní ti pẹ̀lú àìsàn tó hmm. tèkì yíyà òjò pé àwẹ̀ wọn bẹ́ẹ̀ náà dáadáa àbálẹ̀ wọn ti gbọ́n wọn pẹ̀lú àìsàn yẹn tèkì táwọn àbí kan wà. aleykum salaam wa rahmatulahi. alhamdulilayi alakoko siyam ọjọ́ mẹ́fà nínú oṣù shawwal lè ta wa nínú rẹ̀ yìí sunna nabi muhammad sallallahu alayhi wa sallam sunna tó sì lágbára gidigidi hmm. tó sì pé nǹkan kan ò sí tó parẹ́ hmm. eléyìí báyìí iná ní tó yẹ kí mùsùlùmí ọgbọ́ yé hmm. wọn nù àwọn ahadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ gidigidi hmm. báyà nínú Bukhari ni o àbí nínú Muslim àti nínú àwọn tírà àdéhì gbogbo anabi hmm. sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá ṣe sùyàmù Ramadan tó tún wá ṣe sùyàmù ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ìdájọ́ rẹ̀ ó dàbí tẹni tó fi gbogbo ọdún yẹn kẹnu ró ṣẹ̀sìn fọlọ́. èyí tó túmọ̀ sí pé bá ń bá ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún ìdájọ́ wa ń tọ́gbìn dàlùkìyàmà yóò já sí pé gbogbo gbèsè ayé wa iná àlàáfi kẹnu rọ́sẹ̀sì fọlọ́run ẹlẹ́dàá wa. Hmm. níbo wá ní ọ̀rọ̀ pé bídíà ni ò ṣe bídíà ni ló ti wá. tó àkọ́kọ́ àṣìgbọ́ iná lọ wà fún ọ̀pọ̀lọpọ̀ hmm. àti àṣìtú. ìmáàmù Malik lọ́dọ̀ tiẹ̀ òun sọ pé òun ọ̀fẹ́ hmm. ká máa ṣe ọjọ́ mẹ́fà yìí nínú oṣù ẹni bá kó tó máa retí Ramadan àtọdún mi àyàfẹ́ nígbà fẹ́ ṣe sòyàmù àtinúwá bí àwọn ọjọ́ alhamis àbí ọjọ́ àtìní bí ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan nínú kàlẹ́ndà ẹ̀sìn islam hmm. àmọ́ pé ọjọ́ mẹ́fà kan o á tún ṣe nínú oṣù shawwal lẹ́yìn ramadan malik sọ yìí pé ká má ṣe hmm. eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ yìí táwọn wá ń sọ yìí pé bídà ni hmm. malik ti sọ yìí pé kó àkọ́kọ́ ni pé malik wẹ́ẹ́ sànàbì tọ́lọ̀ ọ̀ràn sí wa ọ̀kan ni nínú àwọn olùmẹ̀sìn islam hmm. eléyìí tó ṣe pé àmà taarọ̀ ọ̀rọ̀ wọn àgbọ́yé wọn àwa náà fi máa gbẹ́sìn ọlọ́run ọba yìí hmm. ní ìgbà tí àgbọ́yé tiwọn náà tí ọba ti fìdí rẹ́mi hmm. nítorí pé kò síbí yẹn ṣe lè nímọ̀ yóò níbi kan tí ìjákulẹ̀ ti débò náà rí so ara rẹ̀ náà ni irú eléyìí fún imáàmù wa malik kì í sì ṣe irú eléyìí nìkan ni malik tó sọ inú rẹ̀ náà ni ọ̀rọ̀ tí imam malik rahimahullah rahimahullah wọn tún sọ pé tá a bá parí sọláàtì jùmọ̀à òun ọ̀fẹ́ kíkí káwọn èèyàn tún máa yan náfìlà hmm. lẹ́yìn sọláàtì jùmọ̀ àmà nítorí kíni torí pé anabi sallallahu alaihi wasallam sọ nù hadith eléyìí tí imam muslim tó gbé jáde ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn sọláàtì jùmọ̀à hmm. kò sí rákà mẹ́rin àti hmm. wàá rí nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma ó ní mo ṣe náfìlà rákà méjì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn jùmọ̀ àmọ́ nílé rẹ̀ lóò hmm. láti wá di méjèèjì pọ̀ ìdí ni táwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé ẹni bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jùmọ̀ nínú mọ́ṣáláṣí àṣepé rákà mẹ́rin ni ó sì hmm. àmọ́ tó bá pé lílẹ̀ ti fẹ́ ṣe àjẹpé rákà méjì lẹ́sìn hmm. ètò túmọ̀ sí pé méjèèjì ọ̀tà kura wọn Málíkù sì sọ pé òun kórìíra rẹ̀ òun ọ̀fẹ́ ń tò òun ní ọ̀fẹ́ fúnra rẹ̀ ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam fẹ́ fún wa ànábì sì ṣe wá lójú kòkòrò pẹ́ni tó bá wù láti ṣe kó ṣe. Hmm. bẹ́ẹ̀ náà ni sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù ṣọ̀wáàlì máàlìkù ní ẹ̀rú ń gbọ̀n tó bá pa àwọn èèyàn bá máa ṣe káwọn míì ọmọ máa lérò pọ́nra yàn ló náà bí Ramadan hmm. àti pé Ramadan náà ní jẹun tó pé lọ́dọ̀ Ọlọ́run hmm. ṣáájú ká tó tún fọjọ́ mẹ́fà ìkùn eléyìí ni ti máàlìkù ń bẹ̀rù máàlìkù ń bẹ̀rù rẹ̀ ó lè ṣẹ bẹ́ẹ̀ ó lè má ṣẹ ọ̀rọ̀ tó ń rò ń ti ń rò ńkọ́ lọ́jà lọ́dọ̀ tiwa bí àṣẹ tọ́lọ̀ fi pa wá àbí tánà bí sallallahu alaihi wa sallam tó fi pa wá. Hmm. torí ẹ̀ súnà ni ká ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú ṣọ̀wálì kò sì sí ọ̀nà ká tó fi ta kwẹ̀sìn ọlọ́run à ń bọ̀sibọ́sí pé nìkan wàá pè ń bídà hmm. ọ̀rọ̀ ẹni tó pè ń bídà gan-an ni bídà. tó sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní látàrí pé kòrónà hmm. ó ti di tọ́rọ́ fọ́nkálí níbi táwọn ti ń ṣiṣẹ́ ní ìlú òkèèrè lọ́hùn àwọn máa ń lọ ṣe alámòjútó lórí àwọn ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ àwọn. Hmm. nígbà tó sì pé ti dájú ìwádìí ti fi hàn pé ọpọlọpọ nínú wọn wọ́n ti kó coronavirus. Hmm. so omi ń lododo bẹ́ẹ̀ lódodo ní ẹnu ẹ̀rọ eléyìí téèyàn lè máa fi ṣàlùwàlá ní ìgbà tásìkò sọláàtì bá tó pàápàá jùlọ sọláàtì làásùrù kó máa bá wọn bẹ̀. nígbà tá a sì pé ní Hmm. tó bá ti fọwọ́ kàn ó léwu kẹ́ni tí ò tí mú kó náà fọwọ́ kàn hmm. kó má bàjẹ́ kébi tí èèyàn ti lùgbàdì rẹ̀ nu sáwọn hmm. á lè ti torí rẹ̀ káwọn máa ṣe tayammum fún salatul asr kì í ṣe pé kò sómi o àmọ́ bẹ̀rù aburú tó lè ṣẹlẹ̀ látàrí lílomi gbàbí tómi wà pàápàá jùlọ tó bá pè ẹnu ẹ̀rọ yẹn kì í ṣe ẹ̀rọ tó ṣe pé téèyàn bá ti gbọ́wọ́ bẹ̀ tó bá ti gbóòórùn ọwọ́ èèyàn ní ọ̀dà mi Hmm. téèyàn bá ti gbọ́wọ́ dínà síbẹ̀ yóò domi dúró hmm. tó bá yẹ pé ètí ń bùkátà ká yin sọ́tún yin sósì kó tó jáde ni àjẹpẹ́rù eléyìí sáwọn lè ti torí ìbẹ̀rù káwọn má fara kòkòrò káwọn máa ṣe tẹ̀yẹ̀mù kò sí ní tó burú bẹ́ẹ̀ tó bá kí n tẹ́ sọ yẹn bá dájú bẹ́ẹ̀ hmm. nítorí pé òfin ọlọ́run bá sọ pé avọ́ra yòzal gbogbo ní tó bá lè kó ìnira àti ìpalára báyìí Hmm. kò lè kó kòrónà bá yín tẹ́ bá fẹ́ ṣèṣe tẹ̀yẹ mọ́ hmm. ẹ̀yin ní kẹ́ wá bira yín léèrè bá. tọ ọ̀ka tó nù. tọ wọn ní bàbá wọn wọn ti ṣaláìsí hmm. ó ti ṣe díẹ̀. sọ wọn ṣaláìsí kí rọmọdán tó tán wọn wà láǹfààní láti bá Ramadan yẹn já látàrí àárẹ̀ sọ wọn àṣẹ di ìgbà tí wọn ṣaláìsí. sọ sáwọn bá wọn san rọmọdán yẹn padà ni àti pé pápá gan-an títí dé ìparí Ramadan àtọdún yẹn sáwọn hmm. tún fa àwọn ọjọ́ yẹn náà kún san fún wa padà. anabi hmm. sallallahu alayhi wa sallam wọn fi hàn wá nínú hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha tí gbogbo ẹni tó bá kú tó fi gbèsè sùyàmù sílẹ̀ àwọn awolèyàwó rẹ àwọn èèyàn rẹ tó bá fi sílẹ̀ sáyé àwọn ní ọba san hmm. àmọ́ báwo ni gbèsè sùyàmù yóò ti ṣe jẹ níta fẹ báyẹn san yóò jẹ gbèsè tó dájú pé ó ti di gbèsè ṣùgbọ́n rúti bàbá yín tẹ́ sọ yìí kò tí ì dájú pé gbèsè ni lódodo bàbá kú ní ìjọ kejìlélógún oṣù Ramadan hmm. báyà ṣáájú kó tó di pé wọ́n kú gbàdúrà pé àárẹ̀ tí wọ́n ṣe náà ni wọ́n bá kú hmm. báyà wọ́n ti jẹ gbèsè bíi ijọ́ mẹ́wàá nínú oṣù Ramadan tí wọ́n á gbà hmm. so sásọ pé wọ́n ti jẹ gbèsè ijọ́ mẹ́wàá ẹ bá wọn sani kì í ṣe gbèsè tó dájú lélẹyìn nítorí pé Ọlọ́run sọ pé faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ pé ń ṣàárẹ̀ àbọ̀ lórí ìrìn àjò àárẹ̀ tàbí rìn àjò ló mú mọ́lẹ̀ kẹ́nu rónú Ramadan kí wọ́n san padà láwọn ọjọ́ mi hmm. ìyẹn ni pé tí ìdíwọ́ yẹn bá ti kó ń bẹ́ẹ̀ ẹni tí ń sáré ó kú tó ń ta rẹ̀ ni hmm. ìdíwọ́ yẹn kó ń bẹ́ẹ̀ ààyè ọ̀gbá débi pé yóò lè san padà hmm. à ń bọ̀sibọ̀si káwá sọ ipò ló fi falẹ̀ ní gbèsè yẹn fi sẹ́kù lọ́rùn rẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti sàmójú kúrò fún ọlọ́run ọba kò forí jìn fún gbòó. àmín àmín. hello. salaamaleykum wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu kọ́ yín. orúkọ mi ni ibrahim sale haruna sọmọdọrọ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín ẹ máa sọ ìlú bá o. mo fẹ́ lérò pé <laughs> ìjọ dá kí ọkùnrin mùsùlùmí kọ́ mọ sọ fún ìyàwó rẹ̀ pé tó o bá sọ tọ́wọ́ sọ́ra ẹ̀ máa kọ́ kí ọmọ sọ láńgójì báyìí tó ti ẹ̀tọ́ sọ́kùnrin mùsùlùmí kọ́ ọmọ bíi tẹ́sán ìyàwó ẹ̀. ọ̀dà ẹ ṣe. alhamdulilayi. kò sí tàbí ṣùgbọ́n wípé ìyàwó lè máa ṣe tí ó dùn mọ́kọ lọ títí láéláé hmm. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọkọ náà lè máa ṣe tí ó máa ìyàwó lọ́rùn lọ títí láéláé hmm. wọ́n máa ṣe nǹkan tí ó máa wọn náà ni. Hmm. so tí ẹnìkan bá ṣe ẹnìkejì ká máa wọ́nà láti fi máa yanjú rẹ̀ yàtọ̀ sí ká máa fi ìkọ̀sílẹ̀ sí halẹ̀ ní gbogbo gbà. nítorí pé ẹni tí fi sí halẹ̀ ní so torí ọ náà sọ fún ọ pé lẹ́yìn ikú sáré ṣebí kí ló kí ló bá tún sọ nǹkan nǹkan kan ọ̀hún lẹ̀ òun náà bá kọ ìyá rẹ̀ kọ́ ló bí ọ ah. ìwọ náà tún mọ̀ pé ah, ìyá mi kọ́ ló bí mi àjẹ́ pé òní ló sì gbà gbogbo eléyìí báyìí gbà gbígbà tí èèyàn lẹ hmm. èèyàn lẹ èèyàn wá fẹ́ pé lílẹ rẹ̀ pẹ̀lú halẹ̀ hmm. ẹni kéèyàn máa fi ìkọsílẹ̀ ìkọsílẹ̀ kọ́ máa fi halẹ̀ mọ́bìnrin ní gbogbo gbà hmm. ẹni tá a bá ti fẹ́ ṣe ẹ má jẹ́ a máa jẹ́ bí ẹni jẹ búrẹ́dì hmm. so ká máa wá nǹkan míì tá a máa sọ láti fi bá obìnrin wí kì í ṣe pé tó o bá sọra máa kọ́lẹ̀ tó o bá sọra máa kọ́lẹ̀. Hmm. ẹ dákun ẹ̀yin tí ẹ ń pè láti ọ̀nà tó jìnnà réré ẹ má fi nọ́mbà pamọ́ ẹ má háìdì rárá bí tí wọ́n ma à ń rí àwọn private nọ́mbà kan bí ṣùgbọ́n ò ànígbè. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti ń pè. ọkọ mi yusuf láti àpàkẹ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ náfìlà wà láago méjìlá ní ọjọ́ friday. tó lọ́sàn-án àbí lóru. lọ́sàn-án. ọ̀dà o. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí náfìlà kan pàtó tí wọ́n ní kí mùsùlùmí ó ṣe láago méjìlá ọ̀sán lọ́jọ́ jùmọ̀á hmm. àbí lọ́jọ́ míì tó yàtọ̀ sí jùmọ̀á hmm. ṣùgbọ́n náfìlà àbọ̀há ọ wà náfìlà àbọ̀há òun náà lè tó máa ń bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yọ tó ti gbéra sókè hmm. yóò sì máa bẹ bẹ́ẹ̀ lọ títí di ẹ̀bá àgbà tóòrùn ọyẹ́ tàrí sòtọ́ bá ti di pé òòrùn wà látàrí ó ti dè wọ̀ ibi ká ṣe sọ láti mọ̀ a sì mọ̀ pé láàrin pọ́ wà látàrí ọyẹ́ tàrí ìṣẹ́jú díẹ̀ náà ni. Hello. rahmatulah. wa aleykum salaam wa rahmatullahi ẹ dákun ẹ bá agbóhùn sókè díẹ̀ sí orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. àmọ̀tọ́lá láti ìjẹ̀bú òde. láti ìjẹ̀bú òde kí ni ìbéèrè yín. lọ́nà ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín báyìí kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ètò mùsùlùmí bá kú láti mhm. bá ìlú ẹ̀ lọ́nà àti olùbomi ìdájọ́ pé wọn ò ní orí pẹ̀kọ̀ ìjọba. Hmm. ṣé ọba lè torí ẹ̀ka gbé òkú yẹn kúrò ní ìlú ẹ̀ka ìgbé ní ìjọba ní oṣù tó yẹ pé àwọn ní oríṣẹ́ fún àwọn mùsùlùmí àbámáyé tó sì tìjọba tó pé wọ́n kàn máa ń ṣe ọtí tí ìṣe òkú síbẹ̀ náà ní àkọ́kọ́. ìkejì ọ̀rọ̀ nígbà ìjáde kan ń dọ̀kọ̀ àwọn obìnrin wọ́n sọ̀rọ̀ nípa ṣé ọkọ mẹ́tọ̀ọ́ láti kíláàsì ìyàwó tó kí wọ́n máa lo sí títí tó máa fi gbé ìgbìyànjú kó tó ìbàdàn yìí kó tó kú wàhálà ti ẹ̀ nìyẹn àmọ́ kò lè tún láàtọ̀ ṣé ọ̀rọ̀ yìí ṣé òótọ́ ni. ìbéèrè kẹta mo ní àkókò ṣe máa rì mhm. ìgbà tí wọ́n rí ọkọ wípé tí láì fi ń bẹ̀ wípé àdúgbò pé a máa lo tiẹ̀ a máa lo tìbàbẹ́ a tún máa lo ọkọ̀ náà tẹ̀lé. a ti gbọ́ yé. èyí kan ṣàlẹ̀ ọ̀rọ̀ mi yàtọ̀. ṣé àrùn ọ̀tà ní kò rí bẹ́ẹ̀ pé kó tó wá di nǹkan tó máa fà máa wọ pé máa kéde rẹ̀ lórí. ṣé kò máa ṣe naam sheikh bisimilah. alhamdulilayi ọlọ́kọ̀ọ́kọ́ tó bá yẹ pé lùtẹ̀ bá wà kò sórí tẹ̀kàn tó dára tó gédégbé fáwọn mùsùlùmí ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti kú ibì kan náà là ń sin wá sí tá a sì rí i pé ìlú kan wà nítòsí ọ̀dọ̀ wa táwọn ti ní orítẹ́ kan tó dá dúró gédégbé fáwọn mùsùlùmí sálẹ̀ ti torí rẹ̀ ká gbókù wa kó nbí ká lọ sí sílùú tí orítẹ́ tó dá dúró gédégbé ti wà fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni òfin náà bọ̀ gbà kẹ́sìn mùsùlùmí síbi tó ń sin ẹni tí ì lọ́dọ̀ àwọn ẹlòmíì náà ti ṣe mùsùlùmí kò dájú pọ̀ wà nù lànà wọn pípé hmm. kí wọ́n sin àwọn náà síbi tí wọ́n ń sin mùsùlùmí náà sí. tó ń torí délé ìjọba wa ní orí tẹ́yìí ló ń fẹ́ kí wọ́n máa sin gbogbo òkú sí ọ̀sọ̀ eléyìí fúnra rẹ̀ ni lọ́tọ̀ òfin ọlọ́run ọba dá lórí pé a gbọ́dọ̀ ṣe mùsùlùmí síbi tí wọ́n ń ṣe ẹni tí ì ṣe mùsùlùmí sí hmm. so eléyìí ni òfin ọlọ́run hmm. torí ẹ̀ ni òfin ọlọ́run sọ pé kápẹ́ mùsùlùmí tẹ̀ fẹ́ nasraniya àbọ̀ fẹ́ yahudiya lóbìnrin náà àwọn ahlul kitab hmm. obìnrin yẹn wá kú tọ̀ntọ̀rọ̀ nínú wọ́n wá gbé obìnrin yẹn sin wọ́n gbé obìnrin yẹn sin pẹ̀lú oyún inú rẹ̀ òfin ọlọ́run bá sọ pé wọ́n kọ̀yìn obìnrin yẹn wọ́n kọ sálùkìbìlà tá a má ti kọ̀yìn rẹ̀ sálùkìbìlà ọmọ tó wà nù rẹ̀ wọ́n tara bẹ́ẹ̀ láǹfààní àti jẹni tó kọjú sálùkìbìlà hmm. torí ìdájọ́ ọmọ ìdájọ́ bàbá rẹ̀ ni tí bàbá bá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí náà lápò ọmọ tó wà nínú ìyá tó kù hmm. so eléyìí jẹ́ eléyìí hmm. kẹ gbé kó nílùú yìí kẹ lọ sí sílùú tí orí tẹ́wà fáwọn mùsùlùmí òun náà ní tó tọ́ wọ́n ní sótọ́ fún ọkọ láti túláàsì ìyàwó rẹ̀ láti máa lo khimar láti máa lo jelibab láti máa lo aṣọ tí ó fi máa bo ara rẹ̀ ní ìgbà tí ó bá jáde ńlẹ̀ ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run àti ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ó tọ́ sí nínú ojúṣe ọkọ nìyẹn tó sì jẹ́ ọ̀ranyàn lórí ọkọ nínú ojúṣe ọkọ nù tó sì jẹ́ ọ̀ranyàn lórí ọkọ ẹnìkan á sọ pé ṣe bó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó náà gbà bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ni tọkọ náà bá rí ọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà pé ìṣe sọ̀láàtì ṣáájú kó tó fi ọ sílé wọ́n máa ń fi Ramadan náà rárẹ̀ kó tó fi ọ sílé ṣé lẹ́yìn ìgbà tó bá wọlé rẹ̀ tó ṣe sọ̀láàt tó sì tún ṣe rọmọbọ́n yóò máa wọ ọ̀ràn náà ni ọkọ rí ọ náà tẹ́lẹ̀ pé tó máa ń ṣe haid ò ní wẹ̀ hmm. ṣé bí ó ṣe fi ọ́lẹ̀ náà tó bá délé rẹ̀ àbọ̀ ọmọ kò ti dojú ṣe tiẹ̀ ní ìsìn nígbà tí èsì hmm. pọ́fẹ́ wọnà jahannama ní rọrùn hmm. ṣẹlẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n ní ṣé kí ìyàwó ṣé ń lo òfin ọlọ́run ọba ni àbí kọ́ máa jókòó bàbá rẹ̀ òfin ọlọ́run ni kókọ́ bàbá yín lẹ́ẹ̀ máa jẹ́ títí tẹ́ fi kú hmm. orúkọ yín ò yí padà nítorí pé lọ́kọ hmm. wọn ní màpẹ́ ti lọ́kọ ẹ lọ gba certificate of marriage hmm. certificate of marriage ó ti tó láti fi hàn yín pé ti lọ́kọ àmọ́ pé màá jókòó ọkọ yín nítorí pé ti wọlé ọkọ eléyìí takò òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ sì rí i pé àbòsí náà ní dọ́mi láàmú lọ́pọ̀lọpọ̀ àbòsí àti ìmá tẹ̀lé ìlànà òyìnbó nítẹ̀lé afọ́jú. Hmm. nítorí pé ní ìsìn tí bàbá yín bá ni tó gbajúgbajà tó gbajúmọ̀ tọ́jẹ́ ló máa ń ka tẹ̀sí máa ń pé tó kọ rẹ̀ bá wà nítòsí ó kọ yín ẹ̀ máa tara rẹ̀ rí mọ̀kúndùn lé ayé hmm. wọn ò ní parẹ́ láéláé ṣebí nàìjíríà náà la wà. Hmm. àwọn èèyàn tó gbajúgbajà tó gbajúmọ̀ tí wọ́n jẹ́ ni tó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ wọ́n so àwọn ọmọ àwọn obìnrin wọ́n ṣe pààrọ̀ ọkọ tí wọ́n sì tọkọ wọn gbà wọn délé ọkọ. ẹ lọ́ọ́ sọ. wọ́n jẹ́ bó ti ṣe jẹ́jà rí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ yín bí ẹ ti ń pè. ẹ káàárọ̀. ó kọ yín o. ìyá mọ̀sọ́lá lórí ìtàlẹ́ rògbò mọ́ṣọ́. kí ni ìbéèrè yín. mo kí àwọn olùmọ̀ wa ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa. àmín ìyá. hello aleykum salaam wa rahmatulah ó kọ yín o. aleykum salaam. wa aleykum salaam wa rahmatulah. àbúrò kọ́rọ̀ ló ń sọ̀rọ̀ láti wàdàdí ti bẹ̀rẹ̀ ní àtàṣe. kí ni ìbéèrè yín. àbúrò kọ́rọ̀ ló ń sọ̀rọ̀. àti gbọ́ yín o kí ìbéèrè a kú ọ̀dà jimọ̀ ọ̀dà ọ̀dà ṣèkú kọ́ni. kí ni ìbéèrè yín kọ́kọ́ wa. ìbéèrè mi ni pé ọ̀dà kò fẹ́ mùsùlùmí gidi ṣé lẹ́kọ̀ọ́ tí mùsùlùmí gidi ó máa ṣiṣẹ́ ní ọjọ́ ọdún wá ó lọ sí ṣọ́ọ̀bù ní ọjọ́ ọdún fún ìjọ ṣé o ti tán. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì òun ni pé ọkọ tí ó bẹ̀rẹ̀ sí sínú tó sì lágbára tó lágbára tó lágbára tí wọ́n mú tó fún àwọn ẹlẹ́hà rẹ̀ mhm. tó ń gbé bá fẹ́ lọ síbi tó yóò fi mú ìrìn àjò wọn níbi kan mhm. bẹ́ẹ̀ yẹn lẹ́hìn àbọ̀ èso yẹn ti di ọ̀bọ̀lọ̀ ọ̀bọ̀lọ̀ gbé máa ń ṣe ọ̀bọ̀lọ̀ gbé gẹ́gẹ́ tó ń gbé táwọn ìyàwó bá fẹ́ lọ síbi kan gan-an wọ́n lè rí láti bí láti dìbẹ̀ lọ sí challenge. ọ̀dà a ti wọ ilé. wọ́n bọ̀dọ̀ bí wọn padà wọ́n lẹ́sìn lágbára àti ra sí ìwọ̀n. naam sheikh bismillah. alhamdulilayi wọ́n ní sótọ́ sí mùsùlùmí gidi pé kó lọ síbi iṣẹ́ lọ́jọ́ ọdún. Mhm. àkọ́kọ́ ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ni ọjọ́ ọdún ọjọ́ ìtúraká tí mùsùlùmí tó kó fi dùnnú rẹ̀ hàn sí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa. tó mhm. a sí eid lẹ́yìn wa gbaná padà sílé láti máa bá ìdùnnú yín lọ. Hmm. ṣé wọn ní ẹ tún padà síbi iṣẹ́ mẹkọ yín iṣẹ́ kápẹ́ńtà ilé tẹ kàǹtì ilé tẹ rẹtì kìnnì kan lọ́jọ́ nígbà tí èsì pọ gbádùn. Hmm. so mùsùlùmí lọ́jọ́ ọdún wàá fi hàn pé náà rẹ ń dùn kò burú tilẹ̀ bá ti má lọ́jọ́ kejì kọ́ gba iṣẹ́ rẹ lọ àmọ́jọ́ ọdún so nígbà tí èsì iṣẹ́ nǹkan ẹ̀mí rẹ̀ ó gùn jọ lọ. ẹ̀mí rẹ̀ ó gùn jọ lọ hmm. nítorí délé so wọ́n ní tí ọkọ bá jẹ́ pé ọkọ fáwọn ìyàwó rẹ̀ láti máa gùn ọ̀kadà Hmm. ó sì lágbára láti ra mọ́ṣíìnì fáwọn náà tí wọ́n bá máa dágùn àbí kó tiẹ̀ ra mọ́tò fún wa ṣòbó wa lélẹ́yìn. àkọ́kọ́ ni pé ọkọ wọn lẹ́tọ̀ọ́ lórí àwọn ìyàwó rẹ̀ láti mú wọn má ṣe nǹkan tó bá mọ̀ kó lè kó àbùkù bá wọn. ẹ̀yin náà láàrin yín sọ́lọ́ sọ́kúnbìnrin lè kọ́ máa gàn kadà bẹ́ẹ̀ bá dáhùn á wàá sọ yòókù. <laughs> hello. hello. Hmm. ìyá ó ti já fúnra ẹ̀ ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá parí di oyin o. Balkis ló ń sọ̀rọ̀ láti jẹ́lẹ̀. ẹ parí di oyin. ó kò tán ẹ jọ ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹni tó lóyún hmm. tó wá ṣe yìgì ẹ̀ hmm. so àwọn kan ní pé tó bá fi bí ọmọbìnrin pé wọ́n ti so yìgì ọmọ yẹn so ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì. ọ̀dà. asalaamualeykum. à ń gbọ́ yín à ń gbọ́ yín pápápá. ìbéèrè ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó tó kú. Hmm. tí ìyàwó wa gba gbogbo property ọkọ ẹ̀. Hmm. ẹ jọ kí ni èèyàn lè ṣe fún lábẹ́ sẹ̀ríà. ọ̀dà. ẹnìyẹn dẹ̀ ní ìyàwó ní ó ní ìyàwó ní bàbá láyé. ọ̀dà. alhamdulilayi ọlọ́bìnrin tó gbóyún. Hmm tó a jẹ pé náà yóò náà lọ wa hmm. inú wa fi so igi hmm. wọn ni tó bá lọ jẹ pé obìnrin lọ́ba lọ́ọ́ fọyàn bí àjẹkùn àti so igi ẹ̀ tó bá fi bí ọkùnrin kọ ọkọ òfin ọlọ́run ọba ẹnìkan bá lọ ṣe zina hmm. ipe kẹmọ wa so igi lórí oyún zina òfin ọlọ́run ọba ọgbà ọlọ́run ilé da aṣọ kó wa wulatul hamli ajaluhunna ay yada'na hamlahunna àwọn aboyún obìnrin àsìkò tiwọn òun náà ni pé kí wọn kọ́kọ́ bí nǹkan tó wà nù wọn. Hmm. ó bá yẹ kó obìnrin tó ní ọkọ gidi gan ọkọ rẹ kú ẹlòmíà gbọ́dọ̀ fi orígbà tó bá bí oyún ọ̀nà rẹ. Hmm. tó bá yẹ kó obìnrin tó lọ́kọ gidi gan lọ́kọ rẹ kọlẹ ẹlòmíà gbọ́dọ̀ kọnu sí pé wọn fi orígbà tó bá tó bí oyún ọ̀nà rẹ. Hmm. à ń bọ̀ sí bọ́ sí obìnrin kan tó lọ́ọ́ ṣe zìnà tó lọ́ọ́ ságbèrè tó ṣe ń tó takòfin ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá ẹ máa so igi fún nínú oyún kọ́tọ́ òfin ọlọ́wọ́n ọba wa kọtọ kọba àbí ọkùnrin kọba àbí obìnrin kọba àbọpọlọ kọba àbí èèyàn hmm. wọ ẹ so igi kankan nǹkan ń ṣeré lásán ni gbára gbóná ni so eléyìí jẹ́ òfin Ọlọ́run ọba wa. wọ́n ní tí ọkọ bá wá kú tíyàwó kó gbogbo dúkìá lọ ńkọ́ hmm. ó wá ní ọkọ sì fìyálẹ̀ ó fi àwọn ọmọ lẹ̀ ó fi kinní kan kọ́kọ́ má fi nǹkan kan lẹ̀ hmm. kọ́ má fi nǹkan kan lẹ̀ ìyàwó kò sí nínú òfin pé kó kówó sá kò sí nínú òfin ọlọ́run pé kó kówó sá lọ kó ṣe é pé lóru kà tá lórúkọ òfò hmm. so wọn kó wọn wá wọn wá bá wọn pín nílànà tọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa hmm. tó bá ipò gbọmọsán bílẹ bá wà hmm. sọ ẹ lè gbé ẹjọ́ ru olúwa rẹ̀ wá sí ìjókòó ṣẹríà ìjókòó ṣẹríà máa ń wáyé ní gbogbo ọjọ́ alhamis ní ọjà àgbo ní mọ́ṣáláṣí ìlú. ẹ lọ́hùn. ẹ lọ́hùn. ó kọ yín bí ẹ ti ń pè. àbúrídìwọ̀n ah, ni o láti àbá. kí ni ìbéèrè yín. Ah, ìbéèrè mi ni pé tí òkú kan bá kú mm-hmm. ó kú sí èkó náà wọ́n wá kírun sílá níbẹ̀ wọ́n wẹ̀ wọ́n kírun sílá níbẹ̀ ṣùgbọ́n ìbàdàn ni wọ́n fẹ́ wá sí sí mm-hmm. nígbà wọn adébàdàn ìfàǹfà wa wáyé lórí pé ibi wọn ò sì sí ilé wọn ò sì sí o àbórítẹ àwọn mùsùlùmí wọn ò sì sí títí wọn àṣà rí yanjú fi sú òkú ìyá tó wá dijọ́ kejì ṣé irun tí wọ́n fi fìlà ní èkó wọ́n fi sin àbí wọ́n tó kí wọ́n ní fìlà. ó ti parí ó ti parí sọ láti yẹn tutù náà jẹ tutù lẹ́yìn náà ìgbà náà má ti ṣe sọ láti sóko lára nǹkan náà lẹ́ẹ̀ lọ gbèsè yẹn bùkátà kẹsì sọ láti sí lálẹ́ kù gbàdé bá tó gbé débi tẹ́ ti fẹ́ sin nílùú yẹn lẹ́tù máa ṣe sọ láti lè jẹ́nà àzà. káfí ilé ìka díẹ̀ ee ó ti já hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín ẹ ti ń orúkọ mi ni eh, yusuf abisani wàdé tí jí láti ìlú maiduguri. maiduguri tọ kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín o. maiduguri ah, ìbéèrè mi pé eh, alihamudulilayi ọlọ́run kún òjíṣẹ́ ọlọ́run sábà ọlọ́run so bébí pé ọlọ́run ní ìlàkẹ̀dẹ̀ káyọ̀ nẹ́kún ní fèrè hasan. nínú tó ànájú ìbéèrè

ọmọ ọdún yòówù ó lè jẹ ọmọ ìsìláàmù sí ilé ìwọ pípẹ bóbìnrin lò ṣáájú kó tó dàgbà tó ipò tóbìnrin wà tí wọn fi bá a lò anábì hmm. náà ló fi lè kọ́ wa anábì wa lè takùn tó fi kọ́ wa. Hmm. jazakumullahu khairan ibi tí a ti máa ṣe ẹnu ní dídé síbi rèé ní ọ̀sẹ̀ yìí inshallah bíkọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni a tún pàdé pọ̀ lórí ètò tí a pè ní àlè fídíìnì ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́san olóore láyé bí àti ní ọ̀la àgbéǹjẹ̀lẹ̀ kẹyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ ṣàánú ajé lógúnmọ̀ṣọ́ kí ọlọ́run kó bá wa ṣe àlékún dáadáa sí wọn kó sì bá lọ́ra ẹ̀mí wọn. bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ wọ́n wá jazakumullahu khairan ọ̀làdùnrin bello ló kọ́ tèmi títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mò ń dágbére fún wa yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.